Here comes the movies for the month of April, showing on Fejo's Baba TV channel. The Awakening on the 7th of April. After listening to series of your sermons and messages, I should be saved and be delivered, but my life keeps drowning. My name is Cynthia. Nice to meet you. Meeting you makes my day sweet, you know, <laughs> with this your presence. You're just too funny. You know, meeting you is just like finding a treasure at the end of the rainbow. I hope you say something like, seeing you feels like finding a treasure at the end of the rainbow. How much do you love me? Sarah, I think I like you already. What in about love? Do you think I cram lies? I see what I see. I was only stating the obvious. Did any lady ever turn down your Eh? No run now, she go tear his slap. Oh. One out of 27. The weapons that you need to overcome this temptation is found in that old manuscript. Old manuscript. Lethal Affair on the 14th of April. When did you start monitoring me? The very day we were joined together on the altar as a man and wife. There is a serious issue going on in my house. I don't understand. Brother Richard, are you cheating on your wife? Who is Chalanda? Chalanda? Is she the woman that appeared to me in my room? And what is her relationship with you? And how come you are eating when I'm starving? Dear, you better speak up now because it's so obvious that you need urgent help. Are you sure you are not hallucinating? Apart from his brother Richard. <sighs> that is very strange. But you're turning the chairs upside down. Just watch me now. Watch me. I'm just arranging the whole place to make it beautiful. You will also go down to the room. Move your shirt and your trouser and start speaking any depth. Whoever says I am under the influence of a spirit will not know peace. You have just six hours. Deadlocked on the 21st of April. My son, you must be very careful, watchful, and prayerful. No, no, no, no. This is not Nigeria politics. Sister Lola, please can you join Brian? We need to balance every area out. I sense a cloud of darkness evolving over the fellowship. Am I that bad? Why have people decided to desert me? Don't allow people's reaction to determine your worth. The only route to enter into a man's spirit is through his flesh. How do you mean? Our firebrand brother, the campus heavyweight champion, Brother Philip Daib, the madman, to come and do the prayer. Listen, don't force an elder to show you the reason why he's being called an elder. Growing what has come over you? He just won't do it. He, just, he just did it. Amos cannot do this now. It's not possible. Not possible. I'm going. Cloud of darkness. That is very correct. When I'm done with you, you will regret all that. without a cause on the 28th of April. How did you know I spec? <laughs> Tell me, when do you want to get married? Eh? Your mates are counting babies you are counting it. You are 32 already. 32 for crying out loud. In the journal of the world, if a man keeps looking for a true love, it can never be found except in the journal of God. Ah, oh, which night in this one? I know I won't see now. I need something that will make me active. Ha! Hey, baby, you are ọmọ wa rèé Ọlọ́run. Hmm, yeah. Ṣínú ọmọ Àbẹ̀kẹ́. I've lost something. What did you lose, Inky? You have started, though. I've lost my machine. This is serious. Ah, what happening? Ah, I'm not feeling too well. I'll talk to you later. Someone you just met today is now very funny and is making you to laugh this much. Listen, our headman is never enough. We have to believe with our heart. I know you to be a play smart boy. There is a lady. I want you to get pregnant. My name is Michael and I'm here to help you. Your life is in danger. Kindly subscribe, watch, and get blessed. Kembe in the City ìkìlọ̀ ti di àgbéléwò káàkiri gbogbo àgbáńlá ayé ẹ jẹ́ ká sáré wo díẹ̀ níbẹ̀. So ìsinmi rẹ ìsinmi rẹ is is goes lọ wàásù fún àwọn. ah ghost ẹnu mi lẹ́tí gbọ́ lórí eh, pé mo sọ wọlé ni o is the ghost to so is me is the ghost to ah. Ah. ẹ wàá sọ bí tẹ́ ẹ lọ́wọ́ àwọn is the ghost to ìta àdúgbò ìṣekúṣe ti ìta. Eh, <laughs> mo ní ẹgbẹ́ òní tètè ẹ fọpọ lọ́jọ́ mi tó tọ́. ṣé ìgbà ó gbà wàá má tẹ̀ fún rẹ. Mm-hmm. now what is a now? what mm-hmm. is a now? very simple thing you wan sọ pé is me is is you is is me gbenro eh, is is you Gbadebo is ayé kí n gbogbo dáadáa yìí náà. orin wo ló tún kọ yìí ní ìsìn. ṣẹ́gbọ́n mi ò sí ìgboro ni orin tó yẹ kó gbogbo èèyàn máa ń kọ ní ìsìn mọ́ mi tí o pé tẹ́bá tẹ́bá ti rìn káàkiri báyìí kàn mọ́ gbọ́ tẹ́ mọ̀ sọ pé tuẹ tuẹ tuẹ tuẹ tuẹ nǹkan kékeré báyìí tuẹ tuẹ tuẹ tuẹ. ẹ ṣé nígbà tó ṣe ń gbọ́ orin tuẹ tuẹ tuẹ tó ló ń gbọ́ ṣé ó fògo fọlọ́run ṣé ṣé orin tó tó fi ògo ni orin tuẹ tuẹ tuẹ. orin tó ní mí sí mọ̀ ni tuwẹtuwẹ ní mi sí. a ah, ẹ̀gbọ́n mi ò mọ̀ tuẹtuẹ má ní mi sí. oní tuwẹtuwẹ. ẹ mọ̀ ní tí bá ti sọ pé orí burúkú tuẹ tuẹ tuẹ tuẹ tuẹ àìríná tuẹ tuẹ tuẹ bó ṣe máa ń ṣe ìtumọ̀ ẹni pé kó mọ lọ kórí burúkú tuẹ tuẹ tuẹ tuẹ tuẹ àdélé hmm, àdélé tuẹ tuẹ ṣé tuwẹtuwẹ ni pé kí nǹkan máa lọ. ẹ o n lọ sí máa ń sọ wọ́bà o. tuẹ tuẹ tuẹ bó ṣe máa ń ṣe fọ́ọ̀nù. Ah, àwọn orí burúkú tuẹ tuẹ tuẹ àìrínà tuẹ tuẹ tuẹ àìsàn tuẹ tuẹ tuẹ ó ní mí sí díẹ̀ náà <laughs> ó ní mí sí díẹ̀ náà. ló mi gbòòrò kẹmẹsánú mi gbòòrò gbẹ̀rún ló mi gbòòrò bádébọ̀ mi gbòòrò títí. ta ló fẹ́ wojú ọmọ ọlọ́run tó fẹ́ máa jẹjú ọmọ ọlọ́run gbẹ̀rún o pẹ̀lú ìgboyà kò kí ń bẹ̀rù kò kí ń fòyà. ta ló fẹ́ wojú ọmọ ọlọ́run tó fẹ́ máa jẹjú ọmọ ọlọ́run bádébọ̀ o pẹ̀lú ìgboyà kò kí ń bẹ̀rù kò kí ń fòyà. ta ló fẹ́ wojú ọmọ ọlọ́run tó fẹ́ máa jẹjú ọmọ ọlọ́run táwomi dé o pẹ̀lú ìgboyà kò kí n bẹ̀rù kò kí n fòyà tẹ̀mẹ̀sánú mi gbòòrò gbẹ̀rọ̀dọ̀ mi gbòòrò kálíbọ̀. gbo ọ̀rẹ́ mi owó aṣọ yẹn ti wọ́n jù five thousand naira níbo ló ti fẹ́ kí n ti rí ọmọ o òun mo tún máa ti rí o. wo jẹ́ kí n pẹ́ padà a ní kọ́sítọ́mà. pẹ̀lú ẹ̀rọ ń kẹ́ bó lọ jà mọ́mí nǹkan. wọ́n ti jáde kí lẹ fẹ́. yes um, mo nídìí ráìsì ni ráìsì abọ́ kan eh, eh, ṣe ní ẹ̀wà náà. ok ẹ̀wà náà tẹ̀lé ẹ̀wà agolo méjì ráìsì abọ́ kan ẹ̀wà agolo méjì kó wá bá fi màgí kan sí then ṣe níyọ̀. ẹ jọ jọ jọ kẹ tó máa sọ nǹkan tẹ̀ ń sọ yìí ṣe mú owó dání torí lè tẹ̀ ń sọ gbẹ̀ tẹ̀ ń sọ gbẹ̀ tó lọ́ọ́ rẹ̀ mọ̀ bóyá kínní bóyá ẹ̀ṣẹ̀ máa ṣe kẹ máa ra nǹkan láwìn. Ronke ṣé èmi ló ń sọ̀rọ̀ síbẹ̀ yẹn ìwọ ọmọ ìbàjẹ́ o tí yẹ ò bá kọ ẹ ó bàjẹ́. ẹ kí n bọ́ tẹ sọ yẹn. mo lo bàjẹ́ ó bàjẹ́. láíláí yẹn má bàa mi sọ bẹ́ẹ̀ mọ́ ṣé mo ní kí àwọ̀ yẹn lẹ́hùn bí aṣọ ni àbí mo ní kí ẹ má rówó ra oúnjẹ ni. kọ́lọ̀ máa ṣàánú mi o kọ́lọ̀ máa ṣàánú mi o tí yà ńlá bá tiẹ̀ gbé èèyàn sọ́lẹ̀ kéékèèké yìí ájọba á má máa gorí èèyàn tí ò bá ń ṣe pé ìtòdé tó ní kán rí o ìwọ ọmọ kékeré ìgbà tó jẹ́ pé wọn ò dẹ̀ kọ́ ẹ láti ilé wọn ò lẹ́kọ̀ọ́ ká níyà ẹ̀kọ́ ẹ̀ dáadáa ni tí ó kọ́ ẹ wà á lẹ́kọ̀ọ́ àti bágbàlagbà sọ̀rọ̀ àti bágbàlagbà sọ̀rọ̀. láláyé yẹn má jarúkọ ìyá mi mọ́ ìyá mi ò ń ṣoní àbí ti àwa wí tán ẹ wá nínú ọkọ mi ẹ̀yin tó kọ kọkọ ni ìyá yín mulẹ̀ bí ẹgbẹ́ iṣu yẹn. ìyẹn mi. rárá ẹnì kejì yín ni abẹ́rù bá àgọ́ ń jọ títí lálọ́ọ̀dún pariwo mọ́ yín pé kẹ́ ẹ ẹ wò tẹ́ bá lówó san tẹ́ bá lówó ọjà tẹ́ bẹ́ẹ̀ rà mí báyìí ẹ jẹ́ kóra yín lọ kí kọ́sọ́mà gidi kọ́sọ́mà lálùbáríkà kó kóra wọn dé. sọ mi fún mi kó tútù bẹ́ẹ̀. ẹ ò kó tútù o náà ò ṣàfún mi bẹ́ẹ̀ ni ah, dodo ṣé mo kéré lórí ìdúró ni àbí igi lorò pọ̀ rọ́ọ̀lù. Ah, ṣé ojú ti yín fún ní abojú yín dà ṣé ń gbàtẹ́ pé mo bọ ẹ̀lìjà kọ́ lọ ẹ̀lìjà lọ́nà fún mi àbí. ojú mi fọ. irọ́ fún mi kó bá mi páàkì ní kíjà rẹ ẹ omi ìtẹ̀ ráyè tí yín fún mi kó bá pa bẹ́ẹ̀ mi put am for nine on abẹ́ ìyọ́ put am for nine on náà náà. gbogbo Lagos ṣá ṣèjọ ẹ wò kò sí change o. ẹ kò sí wọ́n lè wọ́n lè keep yẹn tí ẹ ti ah, yẹ. ẹ ṣe ẹ ṣe ẹ o ọmọ ní nìyẹn olófin mi lówó tó ní kí keep change yìí ẹ̀yin yóò wò lẹ débírí kẹ mọ wá kẹ ní keep change ìyẹn gan tẹ bá tẹ tún mọ wá padà dá. ẹ bá dúró ọ̀rọ̀ tí kún gbọ́ tètè ẹ fi di nìbá sí yín. wọ́n dáadáa. mo mo sọ mẹ́lẹ̀ kan pé mi ò tí mi ò lè gẹ̀tẹ̀ mọ̀ owó yẹn wọn mo ti rí owó yẹn báyìí kódà ibo mi máa ṣàmà ti raṣọ yẹn àbí kí n send owó yẹn sí ẹni má wọ rí ibi tí mo ti rí o mo ṣáà ti rí owó ah, owó máa jìtẹ̀ máa jìtẹ̀. Ah, ọmọ yẹn bá wọn. ẹ káàbọ̀ ẹ ṣe ẹ̀kan ọmọ yẹn máa rò kí. àmì àmì àmì àmì sorry o oh, mẹ́rin wallet mi around yìí ẹ̀rọ àti bàtí mo ra coke lẹ́ẹ̀kan yẹn tàbí àwọn jábọ̀ torí àtàwọn tẹ lọ yẹn bí náà ni mo jókòó sí. nǹkan tó wà important sí mi jù bẹ́ẹ̀ ni pé àwọn id card kankan wà nínú ẹ̀ yóò wà very very important sí mi. ah ah mo ti mẹ́tò mi pọ̀ sí. oh really. ṣé nígbà tẹ wọlé lẹ́kọ̀ọ́ yẹn. Uh-huh. bàbá àgbàyà kan wà ń bẹ tó dúró sí rẹ̀ yẹn. ok tó wọ bí sọmọ. ẹ ẹ o àwọn ni bóyá àwọn náà mú torí nígbà tẹ fi rí wọn yẹn nǹkan àwìn náà wàrà tí mo fi lé wọn jáde àwọn náà ní ìfẹ́ jẹ ọkọ mi sọ pé àwọn ní òun ah okay jọ ibi mo ti rí wọn maybe somewhere around tó ń gbé or anything tí mo ti ṣe sáré rẹ. ẹ wo ìbámu iná síbẹ̀ bọ̀ kò sẹ́ni tó máa dúró ti oh, shop àmọ́ ilé wọn ò ṣòro láti dámọ̀ tẹ bá lọ síbi ìsàlẹ̀ bẹ́ẹ̀ straight by right ẹ máa wáyà díẹ̀ tẹ bá ti wá débẹ̀ kẹ wá sọ pé ẹ̀ ń bẹ̀rẹ̀ bọ̀dà bolú. ṣé first turning by the right or left. Uh, yes first turning by the right. right yeah. all right kò sí wàhálà o ṣe yeah it's fine it's fine. olúwa kí lẹ́ṣẹ̀ mi báyìí kí lẹ́ṣẹ̀ mi ta ni mo ṣẹ̀ tó bá tiẹ̀ jẹ́ pẹ́ṣẹ̀ ni dáríjì ha èmi lọmọ kékeré èmi lọmọ kékeré yẹn wá ló ló ló ló ń kàn lábùkù nítorí èèlò torí àti jẹ ah ah. alaye pause mi da. alaye pause mi dà jàre tí wà Ah, ìwọ ọmọkùnrin kí ló dé gan ṣé wọ́n rán ẹ̀ mọ́ mi ni kí ni mo ṣe fún ọ kí ni ó dé tó fi wa gbá mi kí ni mo ṣe fún ẹ. bá mi wa wa ṣeré Pause mi da. Pause mi tẹ̀mílẹ̀ kẹ́ bá ń gbẹ ẹran wọlé lọ gently kéde mú jáde láì síjà kí n máa bá tèmi lọ. Ah, ah. ṣé wọ́n sọ pọ́ọ̀sì nù ni. Ah! ẹ máa gbọ́ ìbéèrè àgọ̀ṣà ẹ máa wọ́n ẹ̀mí bàbá ẹ̀. ní kí ni. èmi já òye gan ọmọ èkó lè mi yóò gbádùn ah. àwọn ṣáà bọ́ọ̀sì sáré náà yín pàápàá bójú yín jẹ pàápàá ẹ wọ ìbára mú pọ́ọ̀sì mi o. ẹ eh, ṣé wọ́n sọ fún ẹ pé mo mú pọ́ọ̀sì ni ṣé mo ṣé mo rí pọ́ọ̀sì kankan ni àbí wọ́n sọ fún ẹ pé mo mú pọ́ọ̀sì. ṣé kì í ṣe ilẹ̀ wà níbi tí pọ́ọ̀sì mi jábọ́lẹ̀ pẹ́ bàbá ẹ ṣọ́ra yín o àlàyé wọ ìbára mú pọ́ọ̀sì mi jáde. Ah, ah. Ah. ara ẹ fún mi. Ah, máa bọ̀ sí o. kí ni. so iṣẹ́ o fẹ́ nà mí ni. Ah, ẹ sà máa ń nà yín sà. mi kì í wọ́n fẹ́ fojú sunkún ẹ̀ ní. èmi àwọn tó ní ẹ fẹ́ fojú sunkún ẹ̀. Eh, ẹ sà èmi ẹ masari masari masari rọ̀ọ̀ṣì ẹ ń wá ẹ fẹ́ dira ni màmá báyìí ẹ fún mi pọ́s mi náà fẹ́ fa rubbish wọ̀nyí ní gbogbo. máa gbé pọ́s mi jọ ok ẹ máa act drama fún mi àbí èmi ò kò bẹ́ mi lé ọmọ ẹ̀kọ́ lèmi. àlàyé fún mi pọ́s mi àlàyé ṣé bàbá yín ṣe fíìmù ni ah, bí mò ń bá yín ṣeré ni mo kàn ń bá yín pàápàá bàbá yìí bàbá yìí ti jábọ̀ o kémi ní tètè wá. Ah, olórí burúkú lọmọ yìí o ah, yé ó sì gbá mi inú inú tí ò sí nǹkan kan bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ah ọlọ́run ló jẹ́ kí n dàbí ọgbọ́n o tí n bá dàbí ọgbọ́n ilé ó lè lù yàn pa ọ yé láì mọwọ́ láì mẹsẹ̀ ah lórí pọ́ọ̀sì torí ah, ọlọ́run kí ni pọ́ọ̀sì bó lè ọ̀rọ̀ pọ́ọ̀sì ṣe jẹ́ ah yé ah ọlọ́run àfihàn àjẹwò ọmọkùnrin yìí o. ẹ ṣe o mo ti wọn níwọ̀n owó tẹ́lẹ̀ kódà máa rà fún máa rà bàtà àtúrà báàgì kódà àtúnwọ̀n sílẹ̀ gan fún ah ẹ ṣe o níbo ti tó aláàánú tó wáyé olóhùn yóò máa rán sí mi lójoojúmọ́ wílé báyìí lójoojúmọ́ ni kí n mọ rí. <coughs> Ah, ah. <laughs> Rónkẹ́ bó ló ti rí pọ̀sà tó wó. ọ̀rẹ́ mi kan ló fún mi. Ah, ọ̀rẹ́ ẹ̀ fún ẹ pọ́ọ̀sì ó tún fowó sí i ó kárí láì ó sọ tòótọ́. ọ̀rẹ́ ẹ̀ wo ọ̀rẹ́ ẹ̀ tó tó nu yìí gan náà àmọ́ olóore mi ló fún mi. ọdẹ ló pè mí ni nínú gbogbo àwọn ọ̀rẹ́ ẹ̀ tí mo mọ̀ èwo nú wọn tó lo pọ́s tó jọ tọkùnrin tó tún fún ẹ pẹ̀lú owó. mo múlẹ̀ lẹ́nu. ilẹ̀ ń bó. kí ẹ tó dé nìsín èèyàn kan wá ra nǹkan wá jábọ́ lọ́rùn wọn. Ah. Rónkẹ́ o ti ń jalè. Ah, mi ò jalè náà èyí náà gbọ́ngbà tí mo sọ lẹ́ẹ̀kan pé nígbà tí wọ́n wá ló jábọ́ lọ́wọ́ wọn. nígbà tó wá jábọ́ lọ́wọ́ ẹ̀ kí ló dé tí wò ó fi wá ẹnìyẹn lọ kó wá dá pọ́ọ̀sì yẹn padà ó mọ̀ pé wọ́n ò lè lòun yẹn ni má wọ́ọ̀rì má sọ fún mọ́mì. Ah, ǹjẹ́ má sọ fún mọ́mì má sọ fún mm. mọ́mì mọ́mì máa nà mí. ó mm. mọ̀ pé má sọ fún mọ́mì máa nà ẹ́ ó wá ń ṣerú nǹkan bẹ́ẹ̀ nǹkan tí mi fi sọ fún mọ́mì ni pé àwa wá ẹni yẹn lọ báyìí àwa dá pọ́ọ̀sì yẹn àtòwó yẹn wà á dá padà. mọ́mì náà kan náà fà ni nígbà tí mo sọ fún mi pé mo ní ìdówó nítorí wọn ọ̀dẹ̀ fún mi kọ́ mo sọ fún mi pé mo ní five thousand ni mo dẹ̀ rí owó ọ̀fẹ́ lófò ó tún wá ju five thousand lọ tí mo béèrè gan lọ ojú ni wọ́n ní kí n ṣe. ìyẹn náà dáa torí pé obìnrin owó lọ́wọ́ mọ́mì fún aṣọ ọwọ́ fún ẹ torí ẹ̀ ló yẹ ń jẹ́ owó olówó. mi ì jí mu orílẹ̀ lẹ̀ ni mo jẹ mú. ojú kòkòrò ibi tó ti ń bẹ̀rẹ̀ gangan nìyẹn mm, mm, ibi tó. gbàgbé ah. bọ́sẹ̀ mm. bá a mú bọ́ọ̀sì yẹn jẹrẹ ta ló mọ̀ bóyá ò ti jẹ́wọ́ mọ́mì gan kúrò lọ́nà kúrò bá a mú pọ̀sọ̀ wẹ̀ pọ̀sọ̀ ọjà bá ń gbé mo mo lówó bẹ́ẹ̀ o. mi trust ẹ gbé wá gbé wá wọ́n fún ẹ lówó ojú kòkòrò gbé wá. fi change pamọ́. Eh, told you times down over. Whatever that is not lost, máa mú dà padà irọ́ ni. Ojú kòkòrò bóyá máa bẹ̀rẹ̀ ni. Òní ìdí ẹ̀ because of clothes. Carry me, carry me everywhere so they can see you Ah! Yes! The clothes are new. ẹ̀wẹ̀ tí mò ń bá wí. Oh. ẹ ká sọ sá ẹ rà sá ẹ rà sá ẹ ká sọ sá àbúrò mi ṣẹ̀yìn mo ní káwá bẹ́yìn kúnlẹ̀ jọ́. Eh, I don't understand. ẹ mọ̀ pé ẹ wá ra coke lọ́dọ̀ wa láàárọ̀ yóò sọ fún mi pé ẹ wá ra coke. so ìgbà tẹ wá wá ó wọ́lẹ̀tì ń jábọ́ so ó wá rí ó wá mú wọ́lẹ̀tì yẹn kò wá dá padà. ẹ ní sùúrù mo wá ra coke láàárọ̀. yeah ní ṣọ́ọ̀bù yín. yes sir. then ìgbà tí mo ra coke yẹn wallet mi sọnù. good now wallet yẹn tó sọnù yẹn mo bèrè lọ́wọ́ Rónkẹ́ pé ṣé o bá mi rí wallet olówó rí bí ẹnìkan ló mu mo tún fún ẹ one k Rónkẹ́ mo tún fún ẹ lọ́wọ́ ṣó yẹ kí n yẹ kí n gbá ìtì ẹ̀ níṣà. ẹ má bínú ọmọdé ló ń ṣe ẹ má bínú. ọmọdé ló ń ṣe lé ọtẹ kó lọ lé ọkọ ọmọdé ń ṣe lé ẹ má bínú ẹ̀gbọ́n ẹ má bínú mo ti bá wí kò dẹ̀ ní ṣe irú ẹ̀ mọ́ láyé ẹ̀ bóyá wáyé kò ní ṣe irú ẹ̀ mọ́. ìrọ́sẹ̀ wo lẹ ń sọ lẹ́nu yìí bàbá tí mo lọ báyìí dákì mo ti pa àbá yẹn ní kọ́ ṣé ẹ má bínú ma mi kúrò lọ́gbà ẹ̀wọ̀n ni. ṣòro ayé ló dé ẹ ojú ojú pọ̀sọ̀ ní pọ̀sọ̀ tún parọ́ lẹ́ni ẹlẹ́ni. wo kì í ṣe ẹ máa bẹ o ẹ máa lọ bàbá yẹn lọ ẹ máa lọ bẹ wọn ẹ máa bẹ bàbá yẹn o parọ́ má gbàlagbà ìrónkẹ́. ayé rọ́bìṣì wo lélẹ̀. ṣẹ́yìn bàbá yẹn kúrò lọ́dọ̀ yín báyìí ọ̀dọ̀ bàbá lọ straight ń lọ bẹ̀ wọ́n ni. o bá ń gbé wallet mi ẹ tún fẹ́ mú wallet mi lọ ni. ah, ah ìwà pálapàla wo nìyẹn. sọ fún wọn pé kó má bínú. oya jíjẹ jíjẹ. ẹ fẹ́ máa lọ máa káwọn yẹn kẹ́ tó lọ ah, ẹ fẹ́ lo gbáǹkó fún mi ní kúnlẹ̀ síbẹ̀ o tún dìde ó mi ò bá tó bá mo bá gbá etí ẹ ó yọ̀ bá pé ẹ dáràn nìyẹn lójú ńlá ó yọ̀ bá pé. Ah! ah. Ọlọ́run yọ ẹ tó yẹn pé omi ò bá pé ní tí màá fojú yín gbẹ ẹ kúrò ayé kò ń bí. dìde sọ pé kọ́ má bínú sọ̀rọ̀ má sáré sí ẹ ẹ má bínú. ó yá wo tó bá ti dọ́dọ̀ bàbá wa kó máa kúrú kó máa ga ni tó gbọ́ mi. ọyìn ifá ẹsùn ò gbọ́ bí àwọn bàbá mi ti kí ni bó bàbá ó ní àkélà kún lórúkọ tí à ń pe ifá. Hmm. <laughs> ó ní ọ̀dá ọ̀sẹ̀rẹ̀ rẹ̀ lórúkọ tí à ń pe èso ọ̀dàrà kásá obìnrin àjìrẹ́ wọ̀lú lórúkọ tí à ń pe àwọn ìyá mi ajé ó dífá fún Ọ̀rúnmìlà ó ní tó bá jẹ́ tòun ni ó ní ìbánikan fowó tún un ṣe ó wá ní ìtún ni yóò máa ní kán máa fi owó tún un ṣe. kán máa fowó tún tèmi náà ṣe kán máa fowó tún tèmi náà ṣe. ó wá ní pé kí obìnrin tọkùnrin ọmọdé àtàgbà kó máa fi owó mọ̀ ọ́n bẹ́ẹ̀ ni ọkùnrin àtobìnrin ọmọdé àtàgbà kó máa fi owó mọ̀ mí bẹ́ẹ̀ ni àjìrẹ́ àti àtẹ̀gbé òun ló ní kó máa fi owó mọ̀ òun hmm. àbèrè ló ní kó máa fi owó béèrè òun ah, kó máa fi owó béèrè òun látòní lọ hmm. owó yóò máa wá ọ rí. àṣẹ bàbá hmm, àṣẹ àṣẹ. sọ wá rí o èyí tó kẹ́yìn làṣẹ yìí ibi awíládé yìí ti yé mi bàbá. gbogbo ètùtù tá a ti ń ṣe bọ̀ látòórọ̀ ibi tó kẹ́yìn sí ni inú owó yìí nísìn bẹ̀ sọ̀rí ó wàá gba owó yìí lọ́wọ́ mi. kí ni kí n fi ṣe bàbá. irú ìbéèrè aago wo nu o ò bá gbà kó lọ rèé fi ralẹ̀ àbí kó fi kọ́lé gbà lọ́wọ́ mi. <laughs> Ah, mo wà láfíà rẹ o. ẹyin náà lẹnu. Ah, <laughs> gbà sọ wá rí i ọ tara ṣàṣà ọ rìn dáadáa lọ sí ibi tí wọn ò ti mọ̀ ọ́ ibi tó ò ti mẹ́nikẹ́ni ìbàjọ́kùnrin ìbàjọ́mọdé ìbàjẹ́ àgbàlagbà sáàrí dájú pé owó yìí kàn án lọ́wọ́ ẹ̀yìn wá gbọ́ o ìní kò fún ní bárà o tó bá sì ti síbẹ̀ ló bá tán bàbá ẹni ẹni tí mi ò mọ̀ rí rárá hmm. ni kí n fún lówó yìí. bẹ́ẹ̀ni kété tó bá sì ti fún wọn tó sì ti tẹ́wọ́ gbà <laughs> máa jókòó sì máa yọ̀ kó kí ara rẹ kó rí ìwọ náà di ọlọ́lá nu ó máa jẹ láàrin àwọn ọlọ́lá. mi ò dẹ̀ gbọ́dọ̀ fún oníbàárà náà. bẹ́ẹ̀ni. ẹ ó dà ẹ tí n bá wá fún ẹnìyàn tó kí ni ó ṣẹlẹ̀ sí. Ah, ah! ẹyin ìbéèrè gidi ló béèrè òun kò sí kan àmọ́ kò ní jára ayé kò sì ní jèrò ọ̀run kí ah! ni ra ọ lẹ́nu ah! Ah! sápò dání ọ̀nì ṣó o mọ̀ wípé ẹni bá fẹ́ jẹun gbẹngbẹ yóò tilẹ̀kùn gbẹngbẹ yín ni o ò tí ì dán kankan mọ̀ ṣíọ̀. kàbíyèsí wọ́n ní gbogbo àwọn tí ń kú nínú ìlú yìí wọ́n ń sìn kí wọ́n tó kú. Bade Bade Bade Bade. Kí tó ń ṣẹlẹ̀ yìí wọ́n bàtà wá sí ìkọ̀kan ni. Ó sì yẹ ó yé wa. Èké ni gbogbo àwọn olóyè wa yìí. Ah, kí ló ń ṣẹlẹ̀ ṣàlàyé? This is confusing. This is confounding. This is astonishing. Àbí? Gbẹ́nu sọ́ǹdọ̀. Àti kò wá yí àwa tó kù ń kọ́. Òyìnbó ò lè ní igbó eléyìí ó kékeré ní ṣẹlẹ̀ nílùú o. Ẹja gbójútó ìlú òtùbà ìlú òkúṣẹ́ o. It's contagious. Come on. Hey ká sì mọ̀ wípé tí afẹ̀jẹ̀wẹ̀ tó bá yarí tán. ní orúkọ jésù ó yá parẹ́ sọnù. ọmọ mi gbádùn o. ẹyẹlé ni ń bá yín tọ̀ tẹ́lẹ̀ adìẹ ti kẹsẹ̀ sí báyìí. bá ilé kùnà tá a yanjú gbogbo tó yá yanjú. etí èèyàn lára yìí. yóò lẹ́yìn o ẹ̀rọ o kódà yóò lẹ́yìn bí òkú ìyá jọjọ ni. This is a result of the pandemic or the epidemic outbreak. ògo israẹli ó máa ti di ògo ìrírí dọgbọ́n báyìí o láàrin èmi àti yín ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. ọmọ ẹ̀jẹ̀ wẹ̀. Please subscribe. ṣàánú mi o mi ò wá réèyàn kọ́kọ́ gbowó ìlọ́wọ́ mi látàtà orí mi má takò mí o ah, ẹlẹ́dàá mi ṣàánú mi. sẹ́rí ah. ẹ̀gbọ́n ẹ káàsán ẹ ṣé ẹ mọ nǹkan tí bíbélì sọ nínú ìwé Jòhánù orí kẹta ẹsẹ̀ kẹrìndínlógún Yorùbá tiẹ̀ ti ń pò mí. mi ò mi ò ní táyì fún gbogbo béèrè àṣẹ tó ń bí mi yẹn kí ló fẹ́. ṣé ní nǹkan tí mo fẹ́ pọ̀ àmọ́ ẹ jẹ́ ọkọ̀ bí yín pé ṣé ẹ ti fa yín fún Jésù báyìí ó dáa kẹ́ ẹ fa yín fún Jésù kí nǹkan tí Ọlọ́run sọ nínú ìwé Jòhánù kó mọ̀ bá ṣe mọ́ yín lára ṣé ẹ mọ̀ nǹkan tó sọ ó sọ wípé nítorí Ọlọ́run fi aráyé tó bẹ́ẹ̀ gẹ́ tó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo ó fi fún wa pé ẹnikẹ́ni tó bá gbà á gbọ́ kó ń bá ṣe kí ni kó ń bá ṣègbé ṣùgbọ́n kó lè ṣe kí ni kó lè ní ìyá ìnípẹ̀kun ni bẹ́ẹ̀ ni. ó dáa mo ti gbọ́ ẹ mi ò mi ò tí ì ṣetán láti gba Jésù ṣé mo lè máa lọ. ìgbọ́n ẹ sì kéré fún gbogbo eléyìí kí ló dé tẹ̀ tí fẹ́ fi fàyè fún Jésù gan-an mi ò ní time fún gbogbo ìbéèrè àti tó ń bi mí yẹn wo ó sì kúrò ń bí jàre. ọmọ ìkéré ni yín mo sì mọjọ́ orí yín o yín wo gan mo tiẹ̀ lò fún un. ó jẹ́ ronúpìwàdà ajá tó bá máa sọnù kò ní gbọ́ fèrè ọlọ́dẹ pẹ̀lẹ́ sà. ewu ẹ ká o. iye sà ẹ kí ni mo eh. lè ṣe fún yín o. ẹ eh, bí mo ẹ ṣe ń bọ̀ yẹn lẹ́mí ọlọ́run fi sí mi lọ́kàn. pé kí n gba jésù àbí. Eh, ṣé ní bíbélì sọ nínú ìwé. rárá ipe kí n ta yín lọ́rẹ ni sà ipe kí n fún yín ní ìtọrẹ àánú. èmi kí n ta yín lọ́rẹ ẹjọ má bínú pó kéré. ó kéré bíi ti bò. kí n tó ká mọ́ mi lọ́wọ́ nìyẹn. ọlọ́wọ́ máa fún yẹn nǹkan wà sọ pé kéré ẹ̀mí mọ́wọ́ sùsùn ó ní pé lọ́ta arákùnrin ìlọrẹ èmi ẹ̀rọ ara lásán mo mọ̀ ní ó wàá sọ pé kéré ẹ ẹ má bínú sí mi ẹ ah, jọ̀ọ́ torí Ọlọ́run. ṣe rí bí ẹ ṣe wà yìí ní agbára Ọlọ́run ẹ ní wálẹ̀. àmín Jésù àmín. a ah, ẹni òkè ní sẹ ẹ ní wálẹ̀. àmín àmín ẹ má bínú kó kí ẹ sori rẹ sẹ. àmín. a ah, ayé yóò ní bàjẹ́ sẹ. àmín Jésù àmín. a ẹ lọ ga ẹ lọ ga sẹ ẹ mọ lọ ní sẹ ẹ kàn mọ sàmì lọ lépẹ ẹ lọ ga ẹ lọ ga ẹ Olúwa ló ń ṣiṣẹ́ rẹ̀ sẹ a ẹ̀mí ó kàn wo sùsù pé sẹ èmi kó fún mi ní one thousand eh! one thousand kí ni mò ń ṣe kí ni mò ń ṣe iṣẹ́ ìjèrè ọkàn ni mímí mọ́ ẹsẹ̀ o ẹ̀ẹ́mí àwọn wòlíì o. Gbádébọ̀ Gbádébọ̀ tó sì dá lójú pé ó lè jẹ ekòló yìí báyìí ah, ah. tó lè jẹ kínní báyìí. Ah, eh, wọn ní lẹ́yìn bá fi owó ara ẹ̀ ra eh, òyì eh, kò ṣeé ṣe kó má kó má kọyàn náà nígbà tó jẹ́ pé mo rí tó kí bó ṣe ń jẹ lẹ́kọ̀ọ́ rẹ̀ mo ráwọn èèyàn ti pé wọ́n máa gbé e báyìí yóò wá ṣe bí èkòló lẹ́kọ̀ọ́ wọ́n máa gbé e. èmi náà ṣe ní kémi náà dán wò ní. kí ni kí ni ẹgbẹ́ mi ìgbà wo lẹ báyìí ìgbà wo lẹ báyìí ẹ fẹ́ jẹ kòló. <laughs> gbèrò níjọ́ olóòtú fi ìwà ọkọ yìí lẹ̀. Èkòló Èkó rèé. Èkòló Èkó. Èkòló tó ń jẹ lẹ́kọ̀ọ́ rèé. Torí lẹ́kọ̀ọ́ yìí ó pẹ́ tí mo ti máa rí tí n bá ti lọ ń ṣe àwọn ìjèrè ọkọ̀ káàkiri ọ̀pọ̀lọpọ̀ ó ti tá àwọn kéékèèké yẹn ni ó mọ lomi ni ó mọ lomi kò dàbí èkòló tó ń bẹ lábúlé wa èkòló òkò èmi náà bá ní kiri náà ti ẹ̀ rà kí n ṣe kẹtì bó ṣe rí. àwọn èèyàn ń jẹ kòló ẹdùn kí náà kí n ṣe lẹkọọ ìgànnà èkó èkó ló dárúkọ ló fi dá lálẹ́ gàràgà àti ìgbà àti dẹ́kọ̀ iná tí wọ́n náà sì mọ̀ bẹ́ẹ̀ oríṣiríṣi ara là ń rí lẹ́kọ̀ọ́ ara tó tún ká mọ́ mi lọ́wọ́ lónìí ní èkó lẹ́kọ̀ọ́ yìí o ìjọ ah! kan ìjọ kan mm. ni mo lọ ń ṣe ìjírí ọkàn ní níbi ọ̀nà tó máa ń fi kíní tí máa ń fòṣùpá sí gbogbo ilé. ìyó tá a tàn báyìí. ìyó tán. mo rí tí màmá àwọn gbogbo èso ọsàn gbogbo ẹ̀ oṣù oríṣiríṣi mm. ni wàá kolóko sínú kinní kan ní ṣe kinní ẹ̀ wá ṣe àṣẹ ńlọ ni ó sì dìbò dà sí kinní kan àfi wọ́n ọ tepotepo ló ń jẹ́ ń bí sí nǹkan téèyàn lè lè kó yìí. ẹ̀gbọ́n mi dúbù ìlú wọn àti jìlì báyìí. Ah, èèyàn mú ah, tí o sì mọ́ jẹ kò sì jẹ́ kí n kọ́ ọ ṣe kinní. ìrọ́bà ọkọ. wọ́n gbé báyìí ó sì báyìí mọ yìí bó ṣe ṣe lọ́jọ́ yóò mọ yìí bó bá ṣe yìí báyìí yóò máa kó kan ni yóò máa kó kan ni. ojúkọ ojúkọ ojúkọ òtítọ́ ẹgbẹ́. dùnà tí wọ́n ní kẹ́yìn máa jẹ gbèsè kì í títí ayé yín ni ọdún tó kọjá ó ní yóò sùn tí mo fi sìn lówó kẹ tó rówó náà owó lè san ọdún yóò tún ti bẹ̀rẹ̀ yín nìsín báyìí wo wọn ò ní gbarú ẹ̀ lọ́dún yìí o tó bá ti di parí oṣù yìí tẹ́ bá ti sanwó mi ẹ̀ kó jáde o mi ò fẹ́ wàhálà o ẹ jọ̀ọ́. àbẹ má bínú a máa sanwó yín ẹ má bínú kí n má bínú wo kì í sọ̀rọ̀ má bínú ẹ sàsàn wo mi ni. ṣé ẹ tọkọ mi bá ti dé màá ṣàlàyé fún pé ẹ wá á sanwó yín tó bá dé láti ibi iṣẹ́ kó máa sanwó yín. ẹ kí ló pé ibi iṣẹ́ iṣẹ́ àbí kí ni ó ṣeré lọ àbó lọ bí iṣẹ́. ó lọ bí iṣẹ́. ṣé wọ́n rẹ̀ ń tó lọ bí iṣẹ́ kó máa jẹ gbèsè owó lérí ni. Ah, ah, ah. ṣùgbọ́n dúró ná nígbà tí o fẹ́ fẹ́ sóò lẹ́sìn gọ́ọ̀mù ojú ni ẹ̀bẹ́ ìrọ̀mọ bó ṣe dáa tó ẹ̀wọ̀n bó ṣe rùmùrùmù tó tó pupa ah, ah, ọmọ ọmọ rẹ̀. Ah, bàbá àsanwóolé yín àbí. wo ó ti dàbà ó ti dàbà ìyẹn tí màá sá sọ fún ọ ni pé tí oṣù bá parí tẹ̀ bá ti sanwó mi gbogbo pálukú yín kẹ̀ kó jáde ṣé ẹ fẹ́ fòsì ta lé mi ẹ fẹ́ fòsì ta lé mi ni mo mọ̀ mo mọ̀ arógo tẹ́mi ò sí lẹ́gbẹ̀ẹ́ fún yẹn báyìí mo mọ̀ gbé lẹ́gbẹ̀ẹ́ ló ṣe wàá gbà mí ìyàwó olóṣì ẹ kó jáde lé mi ẹ kó jáde. wọn è lọ àwọn ọmọ kàn sẹ́yìn. Eh, sorry eh, baby ìgbìyànjú owó yẹn náà ni mo lè náà mo wá gbé bá a ṣe ṣe kó tiẹ̀ tó ti parí oṣù yẹn gan máa ṣá gbogbo ẹ̀jọ̀ àwọn. the same story the same poem every time gbogbo kankan náà lè máa sọ wíjì sọ ọkọ fún ẹ tí o bá ti wá solution sí ọ̀rọ̀ owó eléyìí àbí gbogbo rẹ̀ dáadáa oṣù tó ń bẹ́ẹ̀ fínra yìí mo máa jáde kúrò nílé ni mo máa fi ẹ́ sílẹ̀ ni. ẹ ẹ ẹ ní sùúrù. ẹ ní sùúrù ṣùgbọ́n ní sùúrù ṣùgbọ́n ní sùúrù rẹ̀ dáwọ́ máa fi ẹ́ sílẹ̀ ni. ajé onísọ̀bòjì mo pè ọ́ ajé tó ń gbére pàdé olókun má lọ gbére pàdé olókun mọ́ ọ̀dọ̀ èmi bólúwa ti fẹ́ ọmọ àbẹ̀ní òun ni kò máa gbájé bọ̀ ajé tó ń gbére pàdé ọlọ́ṣà má lọ gbére pàdé ọlọ́ṣà mú ọ̀dọ̀ èmi bólúwa ti fẹ́ ọmọ àbẹ̀ní òun ni kò máa gbówó ọ̀nà bọ̀ máa gbé bọ̀ kí n rájé ná kí n rájé lò oníṣọ̀bòjì ó pè ọ́ gbogbo ajé tí ń bẹ nígun mẹ́rẹ̀ẹ̀rin àgbà ńlá ayé kó máa bọ̀ lọ́dọ̀ èmi bólúwa ti fẹ́ ọmọ àbẹ̀ní lónìí o mo pè ọ́ kó rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ kó jẹ́ bẹ́ẹ̀ fún mi o. ṣe ṣe yé ẹgbẹ́ mi yé yé yé ẹgbẹ́ mi ọwọ́ mi ọwọ́ mi ọwọ́ mi yé yé yé ọwọ́ mi ọwọ́ mi ni yé yé. kí ló ti kọ́lé. ọ̀gá lálàgbó owó ta mi lọ́ fà lójú oorun. àwọn fani lóòótọ́ fani lóòótọ́ ọ̀fà ni lóòótọ́ fani ah. lóòótọ́ bí olùkọ́ ló bá jà ta ló bá jà. ní ibẹ̀ ní kankan jà. báwo lè nìyẹn ṣe ń sùn tó wá ń jí tó wá ń gbèlè tẹ̀bí eléyìí. ọwọ́ mi ti wó ààyè iye. kí lélẹ́yìn torí ọlọ́run. ìrò mi ìrò mi. ààyè iye. kí lè bá ìbá ìkọ́. iye iye iye iye iye iye iye. iye iye iye. kí èrè olódùmarè. gbèrò ah! ah, wo omi ni omi àdúrà ni ta máa ń lo fáwọn èèyàn tó máa ń ṣe kinní tó bá ti mú ní ìsìn ọwọ́ gbèrò dìde kó mu omi àdúrà ó náà sì dénú kó máa sunrun kinní mo rò pọ́wọ́ yẹn ó ti dẹ̀ ó ti dẹ̀ ló ṣe ń sùn dìde mu mi díẹ̀ gbèrú omi gbèrú a ní òdìdé ń bàbá tẹ̀wọ̀ nísìn lókè nísìn gbèrú gbèrú gbèrú gbèrú ẹ gbà mí gbèrú ẹ gbà mí o gbèrú gbèrú dìde omi àdúrà ní àmọ́ omi àdúrà tó máa ẹ ẹ ẹ ẹ ará àdúgbò ẹ gbà mí o gbèrú gbèrò ẹ wá gbà mí ni gbèrò gbèrò ha. ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi dìde ah, kanu ti ń dúró dé yín. gbèrò òkú. ìkù bíi ti báwo olómọdé olómọdé ń kú olómọdé ń kú èmi kì yóò kú kúkú kan bí kò ṣe iye lórúkọ Jésù ikú bíi ti báwo. àlá ni mo lá o mo lára ni o àlá mo lára ni ṣùgbọ́n rí àlá tí mo láì àlá tí mo láì mo rí ẹ ó lọ ń ṣe ìjèrè ọkàn bí mo ṣe máa ń ṣe náà mo bó ṣe ń ṣe àwọn kan wá bọ̀ ọ́ lówó bó ṣe wá bọ̀ ọ́ lówó òun á gbowó yẹn hmm. bó ṣe gbowó yẹn òun òun délé bó ṣe mú délé wá di òru ọjọ́ náà ó wá sùn bó ṣe sùn báyìí ló ké látọjú oorun yíyá nígbà tí mo máa jí tí mo máa jí báyìí mo rí tọwọ́ ẹ̀wù ọwọ́ ẹ̀wù gan ni o mo ṣáà ń sá mo ṣáà ń sá mo ṣáà ń dùn pé ah, kí lélẹ̀ kí lélẹ̀ n bá rántí n bá sáré lọ gbé eh, ike àdúrà pé kí n dàdúrà sí kí n tó débí olóde ẹ̀kú. olómọdé ń kú olómọdé ń kú ah, irú aláwo lè lálọ́sẹ̀ ìbá irú àlá burúkú wò lè lé ìbá yìí. ọlọ́run fi àláyé bá wa sọ̀rọ̀ ni ah, ọlọ́run fi àláyé táwa lólobó ni o mm-hmm. pé ká lè ṣọ́ra kó má ṣe pé nǹkan kan ń bọ̀ ewu kan ń bọ̀ tí yóò wá nípa ìtọrẹ àbí kéèyàn gbowó ọlọ́run wa tàwa lọ́lọ́bó mo fọlọ́run bẹ̀ ọ́ gbèrú má gbowó lọ́wọ́ ẹnìkankan o pàápàá jùlọ ẹni tó bá mọ̀ rí. Ah, ọ̀dà náà mo ti gbọ́ tẹ́tí ẹ rí èmi tí ẹ̀ ń jáde ni mo sọ pé kí n jí yín tẹ́lẹ̀ pé ìgbà tí mo rí jíkẹ́ jíkẹ́ jíkẹ́ jí ni mo sọ pé kí n jí yín pé èmi ń jáde o. níbo ló ń lọ. iṣẹ́ táwọn ọmọ iṣẹ́ ìjèrè ọkàn tí mo mọ ń ṣe náà ni mo kàn mo tún fẹ́ jáde lónìí náà. àjájọ lọ kájọ lọ bo ah, ara ẹ tí lè ṣe tán ṣé ara àwọn ibì kan bẹ tèmi fẹ́ dé tó yẹ pé mo ti ṣẹ́ gègélé wọn báyìí bẹ́ẹ̀ ni mo ti dúró nígbà tí mo jáde ibi bẹ́ẹ̀ mo ti ṣẹ́ gègélé pé tí má ti dé o ibi tí n ti tẹ̀síwájú ìtẹ̀lé ọkàn mi. ọ̀dà gbẹ̀rù hmm. ilé olóhùn lọ yìí náà ti pàrọwà fún wa ṣe rí ṣe rí ogun tí ọlọ́run bá ti fi hàn hmm. ó ti ṣẹ́ lóòótọ́ àwọn ènìyàn gbọ́dọ̀ wà ní ah, ìfura ó dẹ̀ ṣọ́ra ilé tó ń lọ yìí mm-hmm. má gbowó lọ́wọ́ ẹnìkankan o kódà ẹ bá sọ pé òun bù ọ ló sọ pé má ṣe ọ̀nà pé ó ṣe ọ ní wákàtí tàwa yìí kó má ṣe ọ̀nà. bùn mi kí lẹ̀ ń sọ báyìí ṣe ṣe bó bùn mi ni ṣé mo tọrọ lọ́wọ́ ẹ̀ ni ó kàn wù mí báyìí ó sì bùn mi yẹn wá tún ní kí n má gbà. pé tí mò ń bá ẹ sọ ni kò gbọ́ o tí mò ń sọ lọ́wọ́ ì gbọ́ àgbèrò gbọ́ ó ṣeé ṣe kó bẹ́ẹ̀ pé òkè ń gbọ́ èyí tí mò ń sọ yìí gbọ́ má gbowó lẹ́nu. ọlọ́run gbàdúrà sí o túbọ̀ ń bọ̀ ṣùgbọ́n mo fàdúrà sí i. èrò má gbowó lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan o. Ah! Ní ìṣèwà mú kankan báyìí lórí báyìí. wulungunu gangan wọ́n sọ wúlù sí wa ń gbóná ń gbóná gangan gangan áńgẹ́lì tó wà nídìí òkú ṣe dà o. Ah! bí gan tiẹ̀ ń pààyàn yìí mọ ibi tẹ́gbọ̀n mi gbà lọ báyìí kí n bá ti dé kó náà lẹ́bi mo ń pààyàn fún mi mo tún lọ sórí báyìí orí orí mi tún gbóná ìjẹ́rìí ọkàn lè yan ìjọrí yẹn gbóná. ẹ mọ̀ ká o. ẹ kú mo máa ń rí ẹ̀yin àtẹ̀gbọ́n yín tẹ́ máa ń ṣiṣẹ́ ẹ̀yin eré lẹ́yìn àdúgbò yìí mo dẹ̀ rí pé ṣé takuntakun lẹ ń ṣe fún ọlọ́run ẹ kúṣẹ́ ẹ̀yin lẹ ń gbé bí èmi ni èmi ni ẹ mọ̀ bínú omi tó wà ń bẹ̀ ọ̀hún ẹ̀rí pòrùn yìí mú gan ni omi yín tó wà ń bẹ̀ ọ̀hún èmi ni mo lu ẹ̀dá kan ẹ mọ̀ bínú. kò sí kò sí yọ̀ọ́ ni kò sí olúwa ló nílẹ̀ àtẹ̀kùn rẹ̀. ṣé rí olúwa tó nílẹ̀ òun náà là ń ṣiṣẹ́ fún àwa báyìí ohun èlò lásán la jẹ́ fọlọ́. Mm, ó ti ẹ̀wọ̀n mi látọkàn mi láti ránṣẹ́ ránṣẹ́ yín lọ́wọ́ ẹ ẹ farabalẹ̀. Ah, ẹ rọra sà hmm. ẹ má bínú o bí ẹ kàn ṣe ń bọ̀ tí mò ń wò yín lèmi ni ọlọ́run bá mi sọ nǹkan kan pa yín ẹ pé kí n ta yín lọ́rẹ̀ ni ẹ má bínú ẹ dẹ̀ rí n tó ká mọ́ mi lọ́wọ́ náà ni mo ṣe bí mo kàn ṣe ń bọ̀ lèmi ọlọ́run ni ẹni tí ó ń bọ̀ yóò ìránṣẹ́ ọlọ́run ni pé n tí mo ní kì í ṣáà ṣètọrẹ àánú lára yín kéde mọ mi ò mọ nǹkan tọ́lọ́ fẹ́ fi ṣe so ni mo ní pé ẹ má bínú n tó ká mọ́ mi lọ́wọ́ náà ni ẹ má bínú ẹ gbà sá ẹ ní ẹ̀mí mímọ́ ló ní kẹ́ ìwé ìtamílọ rẹ̀. bẹ́ẹ̀ ni ẹ̀mí Ọlọ́run ni ẹ̀mí mímọ́ ni bẹ́ẹ̀ ṣe ń bọ̀ yẹn náà ni mo dẹ̀ gbóhùn yẹn èmi ò dẹ̀ kí n tí n bá ti gbọ́ ohun ẹ̀mí mímọ́ bẹ́ẹ̀ yẹn èmi ò kì í fẹ́ ṣàìgbọràn sí. kò tiẹ̀ dà kò tiẹ̀ hmm. dà kéèyàn ṣe àìgbọràn sí ohun ẹ̀mí kò dà kò dà wíyẹ kéèyàn máa gbọ́ràn ní ẹ ṣe ètòrí àánú ni o ẹ bá bínú <laughs> ebi ò ní pa yín àmín àmín ẹ máa rówó ná. àmín hmm. àmín ẹ máa rí ọwọ́ tọ̀bọnú kínní ẹyẹ ọwọ́ yìí wà ní kànsálẹ̀ àpò àmì àmì jésù ẹ ti <laughs> ẹ ti gbà lọ́wọ́ mi ìyẹn kọ́kọ́ gbọ́dọ̀ ṣàdúrà fún yín ni ṣàdúrà ti sún yín ni ah, rárá rárá rárá yóò ní kànsálẹ̀ àpò àmì àmì yóò fẹ́ gbà yín lásìkò náà kò ní gbẹ kò ní gbẹ ọ̀nà máa ràn yín lọ́wọ́ owó yẹn máa pọ̀ sí ni. àmì àmì àmì ẹ ṣeun mo dúpẹ́ lọ́wọ́ <laughs> ẹ bá mi dìímú bẹ̀yẹn ẹ bá mi bẹ ẹ̀mí mímọ́ tán ràn yín sí mi kẹ́ ni wọ́n ṣe ẹ sọ fún ẹ̀mí mímọ́ pé èmi ò fẹ́ owó yìí tán ní kẹ́ fún mi ẹ sọ fún wọn pé mi ò fẹ́ o mo ti dúpẹ́ lọ́wọ́ yín o torí ẹni tí wọ́n bá ṣe oore fún tí ò bá dúpẹ́ ẹbí ọlọ́ṣà tó kóni lẹ́rù lọ ni èmi ti dúpẹ́ lọ́wọ́ yín àmọ́ èmi ò fẹ́ owó yìí ẹ sọ fún ẹ̀mí mímọ́ pé èmi ò fowó yìí. ṣókèrè nìsa. Mm. ṣó kéré ni sir because iṣẹ́ rí n tó ká mọ́ mi lọ́wọ́ kì í ṣe kò sówó mi lọ́wọ́ mi ni o kì í ṣe kówó mi wà lọ́wọ́ mi kì í ṣe ẹ kò sówó mi lọ́wọ́ ilé náà ni ṣẹ̀dẹ̀ rí bó ṣe sọ kì í má kọ̀rọ̀ sí i. ẹgbẹ́nu yín sọ̀hún ẹgbẹ́nu yín sọ̀hún kẹgbẹ́ wúlá tó tó nu ah, ah. ẹ̀mí wo ló ń bá yín wí ẹ̀mí wo ló ń gbénu yín tí ń bá yín sọ̀rọ̀ pé kẹ́ fún mi kẹ́kẹ́ ṣe torí àánú fún mi. Ah, kí ló dé ganan ẹ̀mí ọlọ́run ti ń gbénu mi ìyún ẹ̀mí gidi ó ti ta mí lólobó èmi ti rí e bẹ́yìn ni ẹ̀yin ni mo rí jó lójú àlá ẹ̀yin náà fi ẹ̀mí lójú àlá bẹ́ẹ̀ ṣe parí náà rè é bọ̀dá mi ẹ parí lójú àlá náà ni ẹ̀yin bẹ́ẹ̀ ṣe pupa náà rè ẹ̀yin náà ni mo rí ẹ̀yin lẹ fẹ́ máa gba ẹ̀mí àwọn èèyàn láti fi ní ọrọ̀ ah. ẹ̀yin ẹni tó ṣe fún yín wọ́n yẹ kí wọ́n mọ ẹni tó yẹ kẹ́ ẹ lọ máa bá a wọ́n ní tẹ bá ti ń fún wọn lówó báyìí àwọn máa kú ẹ̀yin ò fi máa lówó ẹ rí i pé ikú náà máa padà pa yín náà ni ẹ wàá lọ sọ fáwọn tó ràn yín ẹ sọ fún wọn pé ẹ mọṣẹ́ jẹ́ àbí ẹ ń tẹ́ ẹ jẹ́ fún gangan ẹ ti ṣiṣẹ́ jẹ́ ah, ah, ẹ wá jáwọ́ nínú ẹ̀ nítorí tẹ́ bá jáwọ́ nínú ẹ̀ ikú ni ó padà pa yín ah, ẹ bá ti náà fẹ́ máa kánjú láti máa ba yí ọmọlàkejì jẹ́ àbí láti máa fi ọmọlàkejì fi ṣòwò kó lè fi máa ní ọrọ̀ irú ẹni bẹ́yìn ẹ̀dá tó gbéná ní wà lórí ẹ̀ ni ẹ ti yàn pàdé lónìí kí ló dé ganan. ẹ má bínú ẹ má bínú ẹ tiẹ̀ bọ́ síbí gan ló yẹ kí n lé yín ni. ẹ jọ ẹ má bínú irú ẹ̀ dáhùn lélẹ̀ báyìí. ẹ rí nǹkan ní ìsìn báyìí kéènìkan wá dúró ní ìsìnkú wá ní pé kó ti gbàdúrà kíbi tí máa pa ń lé kó ní kọ́ lọ́ọ̀ rán olóore sí i tó bá ń bọ̀ báyìí tó bá pàdé irú ẹni báyìí báyìí tó ní ẹ̀mí ló ní kó fóun lówó ní sí inú rẹ̀ ó máa dùn nífa yóò máa dunnú ni pé ah olúwa ṣe olúwa ṣe olúwa ṣe láì mọ̀ pé ikú ló pàdé lójú ọ̀nà ayé ti wá lè báyìí torí ọlọ́wọ́ ah ó tẹ̀ gbọ́dọ̀ ó wà lójú oore gan yàtọ̀ òun lọ. Ẹni tó ń gbénú omi ìjà yàtọ̀ òun lọ. Kò kú o bẹ́ẹ̀ ni o sùn. Ipá tó borí ipá. Kò kú o bẹ́ẹ̀ ni o sùn. Ilé mi ló fi ṣe ibùgbé. Ẹni tó ń gbénú omi ìjà yàtọ̀ òun lọ. Ẹ̀gbọ́n mi inú yín mọ̀ dùn yàtọ̀. Ẹ jẹ tẹ́tẹ́ ni tẹ́tẹ́ Jésù ń jẹ tẹ́tẹ́ ìbàlẹ̀ ọkàn o ò ní gbàgbọ́ pé arákùnrin tí mo ní mo rí lójú àlá tó fún ọ lówó tó gbà mo pàdé ẹ lójú ayé lónìí mo ṣe ń bọ̀. a ẹrẹ ni. iye owó tó nà sí ẹ gan lójú àlá ló nà sí ẹ. báwo lè wá sí dúní tóun náà. èmi dá mọ̀ ní o ohun tó kàn yàtọ̀ ńbẹ̀ ni pé ìwọ ló fún lówó tó gbà èmi ló náwó sí tí mi ò gbà ẹgbẹ́ mi kí wàá lẹ ṣe fún un kí lẹ ṣe fún un. èmi jóye ni mo jóye pé ẹni tó ń gbénú mi ju ayé àtọ̀run lọ mo jóye pé ọlọ́run ti ta mí lólobó pé nípa owó tó yẹ fún mi pé owó burúkú ni hmm. kí n tó kọ́rọ̀ lẹ̀ báyìí ló fẹsẹ̀ fẹ́ kódà mo fẹ́ le kódà mo fẹ́ ṣe ni mo ṣe ni mo wá tún le báyìí ní lọ. kí ló ṣẹlẹ̀ ṣé kò sí. Ah! ṣé kò sí o. ṣé kìí ṣe ẹni tí bọ́dà mi sọ pé àwọn rí lójú wọn rí ṣé báyìí. ṣé kò sí o. Ah, kò sí <laughs> ṣeré inú mi dùn inú mi dùn ni inú mi dùn sí owó tẹ́ fẹ́ fún mi yìí ah, àmọ́ mi lè gbà á ah, mi lè gbà ẹ ṣeun. ṣé ó kéré ni ẹ jẹ́ báyìí fèsì ìkúnkún ẹ tún fẹ́ fi kún ẹ tún fẹ́ fi kún ilé ìgbà ni ṣẹ́ẹ̀rì inú mi kan máa ń dùn sí ṣẹ́ẹ̀rì bí ẹ máa ń ṣe ni mm. ó wù mí láti kàn láti inú ọkàn mi láti ránṣẹ́ ránṣẹ́ yẹn lọ́wọ́ ni inú mi parọ́ fún inú mi náà dùn sí wú yìí àmọ́ ilé ìgbà ilé ìgbà ni ó wù mí látọkàn mi ni. ṣe ẹ mọ́ ṣe ìyọnu ní mi ìfẹ́ ilé ìgbà ni. èmi lè fẹ́ fi ṣògùn owó wọn lóun ní jẹ́ ẹ máa dówó yín lọ ìfẹ́ sẹ́ mo bá fún yín lọ ìfẹ́. bí mo ṣe kọ owó mi mo bá sọ pé ìfẹ́ mọ́. ṣé n tó wá ń sunkún sí nìyẹn gbèrú. ṣé kò tó ń torí ni ṣé kò tó ń torí ni ṣé èyí tó bá yẹ pé mo mọ̀ pé ẹ̀yin lè máa pàdé ẹni tẹ́rí lójú òru tí èmi wàá kọ́ ìbùkún ọlọ́run ìbùkún ọlọ́run ni mo kọ́ bá fa. gbèrú gbèrú hm? gbèrú ó jẹ́ sinmi làlà kókó fẹ̀fẹ̀ ó jẹ́ ṣọ́ ara ẹ lórí ọ̀rọ̀ owó dé ṣé ìwọ ọmọbi tó ti rówó ni ó jẹ́ ṣe pẹ̀lẹ́ ó bá jẹ́ pé kíní kan kíní kan ta ló sọ fún ẹ pé ìbùkún ọlọ́run ni ó sì mọbi tó ti rówó àwa gẹ́gẹ́ bí ìgbàgbọ́ a gbọ́dọ̀ máa ṣàkíyèsára gidi gan ni ká sì máa ṣọ́ ara gidi gan nítorí pé àmọ́ ẹni tí èṣù fẹ́ lò láti fi jẹ́ wa kulẹ̀ o. sára wo ní sára wo ni ẹ ń sọ ṣé ẹ mọ̀ pé ìjọ wo lè yájú torí irú bùkún bá ní ìjọ wo lè yájú torí irú bùkún tó máa tọ̀ yẹn wá bá ní. gbèrò ṣọ́ra fún ìfẹ́kúfẹ̀ẹ́ owó ìbùkún ọlọ́run ní mú ní làálàá fi làálàá kún ọlọ́run ní máa ń múyàn ńlá fún ara ẹ̀ torí bó ṣe kágídí borí báyìí ọ̀rọ̀ ẹ sú mi o ṣé dẹ́ẹ́dẹ́ lórí ọ̀rọ̀ owó bọ́lá òun bá fún ọ lówó lówó ni ṣọ́ra ẹ̀ o ìfẹ́kùfẹ́ owó kò dá Bíbélì sọ ó ní ìfẹ́ owó báyìí ó ní gbòǹgbò ẹ̀ṣẹ̀ búburú ṣọ́ ara ẹ̀ gbèrò ọmọ Ọlọ́run nìyẹn ṣọ́ ara ẹ̀ ó yá tètè ṣá ìwà gbogbo wà kaná kó já jẹ. ẹ̀wà ẹ̀wà ẹ̀wà níbi aláfiṣe ẹ̀wà owó tó yẹ kéèyàn fi ṣe nǹkan gidi nísìnyí ò gbà. ẹbí wọn náà ni mo bá tó ń ṣa ẹ̀wà àbí ẹ̀wà tó ń ṣà ṣó fẹ́ fi ta tẹ́tẹ́ ni. èwo ìjẹ́ mọ́. ọ̀ jẹ̀wà mọ́ ebi ò pa ọ́ ni. Please subscribe. Ah, bàbá ẹjọ wọn gbowó lọ́wọ́ mi wọn gbowó mi ò rẹ mi ò rẹyàn gbowó lọ́wọ́ mi ẹjọ ìṣàánú mi. Ah, ìwọ ẹ̀yin kí ni kàtàkàtà tó sọ lẹ́nu ah. kò sọ̀nà àbáyọ mìíràn mọ́ ọ̀nà kan ṣoṣo tó wà òun ni mo ti ṣe fún ọ yìí. bàbá ọsọlẹ kan ṣoṣo tó nílò nù wọn. bàbá ẹ jọ ẹ bá ń wọ́nà mi torí ọlọ́run mo fi bẹ̀ ẹ bá ń wọ́nà mi ẹ jọ ẹ bá ń wọ́nà mi tó tún rọrùn délé lọ ẹ jọ. ẹyin Tolú wá gbọ́ sórí ọ̀nà àbáyọ kan tó wà òun ni wípé kó lọ rèé mú owó yìí lọ kí wọ́n gbà lọ́wọ́ rẹ̀ tọ́wọ́n bá ti gbà <laughs> ohun tí ń bẹ lẹ́yìn ẹ̀fà ó ju èjì lọ ah! àìfàmọ̀ kó má ya wèrè ju bọ́ọ̀tì lówó lọ. Ah! ó gbé ah! Ah, mo dárọ wọ́n kìlọ̀ fún mi o ah, ah, wọ́n ní kí n má wọ́n ní kí n má sáré kọjá kádàrá wọ́n ní pé kí n ní sùúrù fàsìkò mi kí n dúró dàsìkò mi èmi mi ò gbọ́ o èmi mi ò gbọ́ bàbá bàbá ẹ jọ̀ọ́ ẹ wá wá kan sí i ẹ má jẹ ìyá wèrè ẹ bá wá kan sí i. àròyé ló ń ṣe bí o gbéra báyìí ní kíákíá kó lọ rè wá ẹni tọ́ fún lówó yìí bẹ́ẹ̀ ni tó o bá ti ṣe báwọn. <laughs> Ah, bàbá ah, ẹ má fi mi lẹ́sọ̀ ní. mo ṣe kọ́. pé ti rí ọgbọ́n kan tàbí méjì kan nínú Kẹ̀mbẹ́ Ìsọnù in the City fún tọ̀ ọ̀sẹ̀ yìí Kẹ̀mbẹ́ Ìsọnù sì ti ń tẹ̀síwájú lọ́sẹ̀ tó ń bọ̀ ní pápápá ẹ jẹ́ ká sáré wo díẹ̀ fún tọ̀sẹ̀ tó ń bọ̀. ẹgbẹ́ mi níbo lẹ ti ń bọ̀ tẹ́ mi ẹlẹ́ẹ̀lẹ́ báyìí. wọ́n máa mi ẹlẹ́ẹ̀lẹ́ bí ẹni tó lè léyìn ni lé olè olè olè mi o bẹ́ẹ̀ ni. báwo níbo ló gbà. irú ṣé kí n ṣe bọ̀dà tá à ń pàdé lẹ́ẹ̀kan gbà tá à ń bọ̀ tó tó jákòjálà ní wa báyìí olè kan sáré gbọ́dọ̀ wá pa ìgbà tá sọ̀rọ̀ bẹ́ẹ̀ lè kan òun ni. Ah, arákùnrin yẹn ni ah. sórí arákùnrin yẹn eh, ó ti fún Maria ọmọ ẹlẹ́jà lóyún o. Ah! ṣe ló fògùn sẹ́nu bá sọ̀rọ̀ bó ṣe fògùn sẹ́nu báyìí ló ṣe ló tàn wọlé ó tàn wọlé báyìí ló bá sùn ó bá sùn báyìí ó bá ìwọ lọmọ jẹ ọmọ lóyún ló bá fi sílẹ̀ lọ́wọ́ sá lọ olè mi wá létí mò ń létí mò ń lé tó gbé mi sáré báyìí. ọmọ ìlẹ́gẹ́ àti lóyún báyìí nothing fit to bother me ẹ̀jẹ̀ jésù ti cover mi nothing fit to bother me ẹ̀jẹ̀ jésù ti cover mi ta ni kẹ̀mbẹ̀ sọnù eléwo ni kẹ̀mbẹ̀ sọnù ta ni kẹ̀mbẹ̀ sọnù eléwo ni kẹ̀mbẹ̀ sọnù níwájú ọmọ ọlọ́run gbẹ̀yìn ròde o bàdé bọ̀dé o láti gbé jésù lárugẹ gbẹ̀yìn ròde o gbádébọ̀dé o láti gbé Jésù lárugẹ. We come from ten six down Nothing fit to bother me, ẹ̀jẹ̀ Jésù ti cover me. Nothing fit to bother me, ẹ̀jẹ̀ Jésù ti cover me. Ta ni kẹ̀mbẹ̀ sọnù? Eléwo ni kẹ̀mbẹ̀ sọnù? Ta ni kẹ̀mbẹ̀ sọnù? Eléwo ni kẹ̀mbẹ̀ sọnù? Dúró tolúwa, má ṣe fòyà sẹ́. Sáré tolúwa, má ṣe fòyà sẹ́ ta ni kẹ̀mbẹ̀ sọnù eléwo ni kẹ̀mbẹ̀ sọnù níwájú ọmọ ọlọ́run. kẹ̀mbẹ̀ sọnù àtúntìdé no dey play mọ̀ pé kò sọ́lidé kẹ̀mbẹ̀ sọnù snap back to the town but you know say na we dey run town na we dey run town we no fit run down kẹ̀mbẹ́ ti dé báwomi ti dé gbadébọ̀ ti dé mi ò lè fi wọ́n ṣeré ta ni kẹ̀mbẹ́ sọnù níwájú jésù tó bá ti fẹ́ yíwọ́ korúkọ jésù korúkọ jésù even kò tó sùn sog son of god àti gba jésù kò dẹ̀ sọ̀rọ̀ mọ́ mo ti gba jésù kí ló fẹ́ bọ́dà mi kò dẹ̀ sẹ́nibọ́dì tó lè takú mi tó lè takú mi make you look at me make you look at me the way i do my thing ẹ̀jẹ̀ jésù gọ́dẹ̀ ti cover mi. nothing fit to bother me ẹ̀jẹ̀ jésù ti cover me nothing fit to butter mi ẹ̀jẹ̀ jésù ti kọ́ra mi ta ni kẹ̀mbẹ̀ sọnù eléwo ni kẹ̀mbẹ̀ sọnù ta ni kẹ̀mbẹ̀ sọnù eléwo ni kẹ̀mbẹ̀ sọnù dúró tolúwa má ṣe fòyà sẹ́ sáré tolúwa má ṣe fòyà sẹ́. torí mo ti gba jésù èmi ò dẹ̀ lè yá jésù because i'm unstoppable ó ní kí n jí kí n máa sùn.